masíálà àkọ́kọ́ wọ́n ní ọ̀kan nínú àwọn àfáàgbà fún wa nílẹ̀ Yorùbá wọ́n pè wọ́n wá sí ìlú Èkó ní ọjọ́ jumua láti wá kírun jumua fún àwọn mùsùlùmí kan nínú mọ́sálásí náà wọ́n ní wọ́n ma pèpele fún imam afá àgbà yìí wá sọ pé òun ò lè gun orí pèpele òun ti sọ fún wa pé kí wọ́n wú pèpele ẹ̀bẹ̀ kúrò ń bẹ̀ wọ́n sì kọ̀ wọn ò wú nítorí náà tọ́ba dá sí pé òun lòun ọba kírun júmọ́ àfúnyí o òun ò lè dúró sí orí pèpele àwọn jama náà sọ pé àwọn ò tí ì lè wú pèpele lọ́wọ́lọ́wọ́ báyìí àmọ́ ẹ kírun tẹ́ẹ̀kì fún wa a máa yanjú ọ̀rọ̀ pèpele wọ́n ní àáfàá náà wá sọ pé rárá òun ò yà ní kírun fún yín ni ẹ̀yàn ẹlòmíràn tí ó kírun fún yín wọ́n wá gbé ọ̀rọ̀ yìí sórí net wọ́n gbé sórí Facebook àwọn kan sọ pé àáfàá àwọn àgbà náà wọ́n sọ pé aláṣejù ni wọ́n bẹ̀rẹ̀ sí ní máa sọ oríṣiríṣi ọ̀rọ̀ kòbákùngbé wọ́n sọ sí àáfàá náà lẹ́nìkan wá rí eléyìí èmi ò rí yẹn o ẹni yẹn lọ́wọ́ àwọn méjì láti Èkó ẹnìkan láti Ìbàdàn lọ́wọ́ ní nǹkan báyìí ṣẹlẹ̀ ṣé lóòótọ́ ni àáfàá náà ní àṣejù lọ́wọ́ tàbí kò ní àṣejù lọ́wọ́ èyí ni mọ́sálà àkọ́kọ́ tí mo kọ́kọ́ fẹ́ sọ nípa rẹ̀ alákọ̀ọ́kọ́ náà àáfàá náà wọ́n dákọ̀ ẹ̀ fún mi kí aláwọ̀ kọ́ bá ní ṣe àlékún ààbò rẹ̀ lórí wọn. mi ò bùkátà sí láti dárúkọ onítọ̀hún ìwà tó bá ti mọ àlámọ̀rí náà ó ti mọ orúkọ ẹni tí wọ́n fi ẹ̀sùn kàn kì í ṣe pé a fẹ́ àdírẹ́sì personality issue ni a fẹ́ address ká padà sínú tírà Islam lórí ọ̀rọ̀ pèpele fún ìmáàmù. àwọn onímọ̀ pàápàá jùlọ àwọn àáfàá àwa onímọ̀déhàb bíi madhab Abu Hanifa bíi madhab Imam Malik bíi madhab Shafi'i bíi Abu ahmad wọ́n yapa ẹnu lórí ọ̀rọ̀ pèpele tí wọ́n mọ síbi tí ìmáàmù ó ti dúró kírun fún àwọn jàmáà wọ́n yapa ẹnu sí ọ̀nà méjì. àwọn tó pọ̀ jù nínú wọn wọ́n lọ síbi pé pepele náà mọ̀kìrú ni àwọn tó pọ̀ jù nínú àwọn onímímọ̀ wọ́n lọ síbi pé pèpele tí wọ́n bá mọ síbi tí ìmọ̀mọ́ ti dúró kírun wọ́n kà á sí mọ̀kìrúhù bishart wọ́n kà á kún mọ̀kìrúhù bishart àwọn òǹkà tó kéré àwọn sọ pé kò láìfì wọ́n ní kò láìfì wọ́n ní ṣùgbọ́n kọ́mọ̀sí pèpele ń bẹ̀ ni ó dáa jùlọ. ẹja kọ́kọ́ gbọ́ sáàdì wọn yé o aláwọn àáfàá pín sí méjì lórí ọ̀rọ̀ yìí ó túmọ̀ sí pé mọ́síálà yìí kìí ṣe mọ́síálà ibi ìfẹnukò tá a sọ pé gbogbo àwọn àáfàá ni wọ́n fẹnu kò pé ìdájọ́ rẹ̀ rèé rárá wọ́n pín sí méjì ìpín sí méjì wọn yìí kí ni ìpín àkọ́kọ́ sọ kí ni ìpín kejì sọ ìpín àkọ́kọ́ sọ pé pèpele tí wọ́n bá mọ síbi tí ìmọ̀mù ti dúó kírun wọ́n ní akọ̀ ọ́ kí ìmọ̀mù ó dúó kírun lórí pèpele fún àwọn jẹ̀máà àyàfi pẹ̀lú àwọn mẹ́jẹ̀mú kan. igun kejì sọ pé kò sí láìfí níbi kí ìmọ̀mù ò dúró sórí pèpéle láti fi kírun fún àwọn jàmáà wọ́n ní ṣùgbọ́n eléyìí tó lóore jùlọ ni kí ìmọ̀mù wà ní pẹ̀tẹ́lẹ̀ ibi tí àwọn jẹ̀mọ́ yẹn náà wà àwọn jẹ̀mọ́ àwọn ni wọ́n láǹfààní láti wà ní pèpele lẹ́yìn rẹ̀ kì í ṣe òun ibi tó bá jẹ́ pẹ̀tẹ́lẹ̀ àkọ́kọ́ fún mọ́sálásí ibẹ̀ ni kí ìmáàmù àti sáfù àkọ́kọ́ débi tó bá dé ibẹ̀ ni kí wọ́n jọ wà kí ìmáàmù má gun ibì kankan àwọn tí wọ́n sọ yẹn àwọn gbà wípé ẹni tó bá wá gun pèpè le kírun wọ́n gbà wípé ó ṣe ohun tó yapa sí èyí tó lóore jù ni dájọ́ tí wọ́n nu khilafuli aula ó ṣe ohun tó yapa sí èyí tó dáa jù lọ́dọ̀ àwọn àfáàsì ní tí nǹkan bá ti jẹ́ báwọn pé eléyìí ló dáa jù ìkejì náà tí ò dáa tó àkọ́kọ́ yẹn wọn ò kà sí abàrúnjẹ́ ọkàn ṣe eléyìí tí ò dáa tó ni kò túmọ̀ sí wípé ohun tó ṣe yẹn ó burú ní ti àwọn tí wọ́n sọ pé kí pèpele wà níbẹ̀ ó jẹ́ nǹkan tá a kọ̀ fún ìmáàmù láti dúró kírun fáwọn jàmá lórí rẹ̀ àwọn ní pẹ̀lú àwọn májẹ̀mú. májẹ̀mú àkọ́kọ́ ó ní í ṣe pẹ̀lú níyàtul imam èròǹgbà ìmáàmù tó fẹ́ dúró kírun lórí rẹ̀ wọ́n ní tí èròǹgbà rẹ̀ bá ti jẹ́ nítorí fáàrí nítorí ìgbéraga wọ́n ní irun ẹ̀ bàjẹ́ àwọn igun àkọ́kọ́ náà tí wọ́n sọ pé èyí tó lóore jù ni pé kọ́mọ̀dùn sórí rẹ̀ àwọn náà fi kún wípé láti lè fi wá ìṣọ́ra níbi gààrù torí pé tó fi fi gààrù gun orí rẹ̀ pé mo ga jù yín lọ ló fi dúró síwájú lórí kinní náà wọ́n ní irun rẹ̀ ó bàjẹ́ àwọn méjèèjì ńgbà náà ní wọ́n panupọ̀ wípé bọ́ ọ bá tiẹ̀ dúró sórí pèpele kírun lọ yẹ àníyàn rẹ wò kọ́mọ̀gà sí wípé pèpele yẹn kò ní jẹ́ kó o ní ládàrún kankan wájú ọlọ́run. májàmú ẹlẹ́ẹ̀kejì lọ́dọ̀ àwọn tí wọ́n sọ pé mọ̀kìrú ni ká dúró sórí pèpele májàmú kejì tí wọ́n fún ni wípé kọ́mọ̀kọjá ṣíbùrù gíga rẹ̀ kọ́mọ̀kọjá ṣíbùrù ṣíbùrù ni tí a bá la àtàǹpàkò wa kàtàkàtà àtọmọníka àlàfo tí ń bẹ láàrin orí àtàǹpàkò àti ìka àfábẹ̀là òdiwọ̀n yẹn òdiwọ̀n gíga yẹn wọ́n ní kó má ga jù bẹ́ẹ̀ lọ wọ́n ní tó bá ti jù yẹn lọ wọ́n ní ọ̀dà rárá ìfàtọ̀ tẹ́ ẹ bá fẹ́ ṣe pèpele fún ìmáàmù wọ́n ní kó má ga jù lọ ṣíbùrù gangan ni wọ́n á sọ pé wọ́n kọ̀ kìí ṣe ilé tó lé ní ṣíbùrù èyí tó lé ṣíbùrù yẹn condemned lọ́dọ̀ gbogbo wọn ṣùgbọ́n àwọn tó sọ pé wọ́n kọ̀ kí ìmáàmù dó sórí rẹ̀ kíkọ̀ wọn yẹn dúró sórí pé kọ́túmọ̀ ga kọjá kí ni o ṣíbùrù òdiwọ̀n ṣíbùrù ni agasi pé pèpele ìmáàmù kò ní ga ju ṣíbùrù yìí lọ ìyẹn jẹ́ ọ̀rọ̀ kejì àwọn igun méjèèjì ni wọ́n jọ wá panupọ̀ wípé ìmáàmù lè dúró sórí ibi tó ga ju èrò ẹ̀yìn lọ tó bá já sí pé ó fẹ́ demonstrate irun kíkí fún àwọn jàmáà rẹ̀ ni tó bá já sí pé ó fẹ́ fi kọ́ wọn ní ẹ̀kọ́ irun kíkí ni kí wọ́n lè rí i kéyìn àwọn tó wà lẹ́yìn lè rí yàtọ̀ sí ọ̀wọ́ àwọn tó wà níwájú wọ́n ní tó bá dó sórí pèpele láti fi kírun yẹn fún wọn wọ́n ní kò láìfì nínú pẹ̀lú nǹkan táwọn onímọ̀ sọ yìí ó hàn wípé ká dúró sórí pèpele kì ṣe nǹkan tí ó bàrún jẹ́ àyàfi tó bá wípé ọ̀kan nǹkan méjì ṣẹlẹ̀ alákọ̀ọ́kọ́ àníyàn buruku, àníyàn mọ́tómọ́tó ìkejì kọ́ gagu síbúrú lọ. bákan náà àtúngbọ̀yé wípé mọ̀kìrú òun ni ìdájọ́ pèpele ìdájọ́ yìí náà sì ni ìdájọ́ tí ó ga ti àwọn igun kejì lọ àwọn tí wọ́n sọ pé tẹni tó bá gun pèpéle ó ṣe ihun tí ò dáa tó nǹkan tó yẹ kí ó ṣe ni tọ́yì nígbà tẹ́lẹ̀ wá rí báyìí ṣé àwa lè pe ìmáàmù ní aláṣejù tó bá takú pé òun ò gorí pèpéle àbí àlepè ní aláṣejù kò lẹ́tọ̀ọ́ láti pe ẹnikẹ́ni tó bá kọ̀ láti gun orí pèpele ìbá àmọ́kọjá síbúrù àníṣẹ́ síbúrù gẹ́gẹ́ wọ́n ní mọ̀kìrú ni lọ́dọ̀ àwọn tó pè ní mọ̀kìrú wọ́n ní mọ̀kìrú ni lọ́dọ̀ àwọn kejì wọ́n tún ní kìláàfù kìláàfù lè áwúlá ni pé ó ṣe ohun tó yapa sí ètò dáa jù ẹni wá fẹ́ ṣe ètò dáa jù kò fẹ́ mú mọ̀kìrú bọ ìrun rẹ̀ ó wá wípé òun ò ní gun orí kíní nkírun kí lẹ fẹ́ pè ní aláṣejù sí ẹ̀yin ò ríra yín gẹ́gẹ́ bí alágídí ọkàn tí ò fẹ́ máa ṣe áúlá tí ò fẹ́ máa ṣe tó dáa jù tí ò fẹ́ gbé ẹ̀sìn ẹ̀ jìnnà sí mọ̀kìròhát ẹ̀yin ò ríra yín gẹ́gẹ́ bí aláṣejù. ẹni tó wá fẹ́ ṣe tó dáa jù lẹ́wà pè ní aláṣejù ó sì ti sọ fún yín tẹ́lẹ̀ dípò kẹ́ẹ̀pẹ̀ ní aláṣejù ẹ̀ẹ́ṣẹ́ fẹ́ kán ṣe jamuan bainal amurain kẹ́ẹ̀dá méjèèjì papọ̀ pé ọ̀dà ẹ lè dúró sórí pèpele kírun pèpele yóò sì ṣe sáré wú ní òní tá a fẹ́ kírun júmọ́ ọ̀dà sáfù àkọ́kọ́ ń bí báyìí ẹ síbẹ̀ èyí ṣe yùn ẹ bẹ́ẹ̀ torí pé ọkàn yín ga ẹ lọ yẹra yín wò ó yẹ kí ẹ fààyè gba ìmáàmù bẹ́ẹ̀ láti dúó kírun níbi tó bá ti tẹ́ lọ́rùn láti dúó kírun. òun ni ìmáàmù lórí irun yẹn òun ló ní àṣẹ pé bí báyìí lòun ó dùn sí òun ló sì ní àṣẹ títò sáfù sí ẹ̀yìn rẹ̀ torí pé ẹ̀yìn ẹ̀ ti fẹ́ tò torí náà ìwà ìlẹ́kọ̀ọ́ ó ní bẹ́ẹ̀ ti pé àáfàá wa náà ní aláṣejù. ẹ̀kọ́ tó ní ló ti lọ bíi in tó ṣeun kò sí àfáà kankan tó sọ pé pèpele yẹn kódà kọ mọ́ kọjá síbúrù kọ wá sọ pé súnà ni tí ó bá ti kọjá síbúrù kò sí àfáà kankan tó sọ bẹ́ẹ̀ àwọn tó sọ pé tó bá wà ìdàgbọ́ tí wọ́n pè ní kí o mọ̀kìrú